ولكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركفوا الله با الله با تي أتصوي قديوة títí di alẹ́ òní sí ọwọ́ ọlọ́run ọba ní àná lẹ́ni tí a ran kan níwájú ọlọ́run ọba pé kí ọlọ́run ọba lè kẹ́lá kọ́sẹ́ wa kù di òní. àwa dúpẹ́ fọlọ́run ọba lórí sísẹ́kù àti ọlọ́run ọba sẹ́wà kù yìí nítorí pé eléyìí báyìí a ń ran bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni kìí sọ̀rọ̀ àyàn ni fún ọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ lé wa lórí. tọ́lọ́run ọba àlekẹ́lá bá mú ẹ̀mí wa lọ ní àlàfo àná sí òní yẹn eléyìí báyìí kò kó àbùkù kankan bá wọn láwọn lọ́wọ́ bá kò dẹ̀ kó àbùkù kan bá jíjẹ́ ọlọ́wọ́ bá ọlọ́run nítorí pé níjọ́ kan náà ni àní padà jẹ́ ẹni tí ó mọ̀ wà lórí ilẹ̀ yẹ̀pẹ̀ yìí iṣẹ́ kan náà ni ó sì ṣe lórílẹ̀ ayé tí ó ṣe gbẹ̀yìn eléyìí báyìí nínú ètò ọlọ́run ọba lórí gbogbo ẹ̀dá ni àwọn abẹ lọ́wọ́ ọba kọ́lọ́run ọba àlìkẹ́ọ́lá kó dákun nínú àánú ẹ̀ nínú ọlá rẹ̀ kó bùn wá ní gígùn ẹ̀mí lórí sunna tànàbí sallallahu alayhi wa sallam kí a lè bá jẹ́ni tó pọ̀ sí iwájú ọlọ́run ọba ní iṣẹ́ olóore ká lè ti eléyìí tó pọ̀ n'isi iṣẹ́ olóore síwájú fọ́ọ̀lùkì yàmẹ́ nìkọ̀kan wa. ajẹ́rìí pé yìí nìkan pé ọba yìí nìkan lọ́ba tó tọ́ láti máa fún níjọsìn ajẹ́rìí pé lẹ́yìn ọlọ́wọ́n yi yìí kò tọ́ láti jọ́sìn fún ẹ̀dá kankan mọ́ lẹ́yìn pé àlékún ìkẹ́ ọlọ́run bá anú ọlọ́run bá àti ìrà jẹjẹ tán ọlọ́run bá kó máa bá aṣíwájú ẹ̀dá ní anabi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí à ń tẹ̀lé ìlànà anabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ alqiyama. Ibadallah eléyìí tá à ń bá lọ òun náà ni àlàyé nípa alhaqiqatu sufiya pàápàá nǹkan pè ní sufi ìlànà lọ. agbárin tá a wá bá ọ̀rọ̀ náà dé òun náà ni alhaqiqatu almuhammadiya inda sufiya. pàápàá ta ni wọ́n ń pè ní anabi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ onísufi. kí ni àdìsọ́kàn àwọn onísufi nípa anabi sallallahu alayhi wa sallam kí a lè bá a mọ ìhà tí àwọn oníṣòfì yìí tí wọ́n gbé sákọ sí ànábì àti ipò tí wọ́n gbé ànábì sí. eléyìí ni a ti ń bá lọ tá a ti bá dé erigun kan tí a sì fọmọ tẹ̀síwájú ní alẹ́ yìí insha Allah títí débi tọ́lọ̀ bá nígbà wàgbọ́ aláyè kí a bá dé. ṣùgbọ́n ní ti náà ṣẹ̀rí lè tí a ń ṣe yìí òun náà ń pè ní ad-da'watu salafiyya ìpèpè sójú ọ̀nà ọlọ́wọ́ bá ní ìbámu sí ìlànà àwọn sálàfù sọ́ọ̀lì òun lè léyìí tí à ń ṣe yìí. torí pé àwọn èèyàn ó máa béèrè ẹlòmíràn máa wò ó pé àà ó yẹ pé dáwà tí àtakò àtakò àtakò náà ni. ẹ́ a ní àtakò yìí òun gangan ni dáwà sàlàfíà òun gangan ni ìlànà tànàbì sallallahu alaihi wasallam. dáwà nabi sallallahu alaihi wasallam àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá àtakò ni àtakò gẹ́gẹ́ ni ọlọ́run bá ráwọn nabi wá ṣe láyé. tẹ́bá wo ìgbà tí ọlọ́run bá àlékẹ́lá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn ànábì dìde àkọ́kọ́ ànábì tọ́lọ́run gbé dìde ni ànábì Nuh alayhi salatu wassalam kí lọ́lọ́run ní kọ́ wá ṣe kọ́ wá ṣàtakò fáwọn ẹlẹ́bọn. ọlọ́wọ́n bá àdíkẹ́lá ní kọ́ wá tako gbogbo àwọn ẹbọ tí àwọn èèyàn ń ṣe lásìkò yẹn kọ́ wá kọ̀ǹdẹ́mù ẹ̀ kọ́ wá fi ìjọ kan ṣoṣo bá rinlẹ̀ kọ́ wá fi ìjọ kan bá rinlẹ̀ eléyìí báyìí ni bá sàlàyé ẹ̀ fún wa nínú alukur'an ila qawmi. أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم ọlọ́run bá ní àwọn lára Nuh sí àwọn ìjọ rẹ̀ pé kó lọ kìlọ̀ fún wọn kó lọ takò wọn lórí aburú tí wọ́n ń ṣe yìí síwájú kí ìyà ẹlẹ́ta ẹlẹ́rú tó jọba bá wọn. bàtà nẹ́bí Nuh bẹ̀rẹ̀ dáhàwá rẹ̀ àrẹ́bí Nuh bẹ̀rẹ̀ sí máa ṣàtakò gbogbo ń táwọn àwọn wọ̀nyí ń jọ́sìn fún ọba ànábì Nuhu ń takò ọwá ń fi ọlọ́run ọba nìkan rinlẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba àdékẹ́lá ń gbé dìde pátá àtakò lọ́lọ́run nìkan wá ṣe. tọ́lọ́run ọba àdékẹ́lá bá ti pé àwọn àwọn èèyàn tó ti padà báyìí ọlọ́run ọba àdékẹ́ lọ tako gbogbo tí wọ́n ń sìn àtọ̀ fọ́lọ́ wọn báyẹn torí àwọn nǹkan yìí àwọn nǹkan tí ọ̀lẹ́tọ̀ kan jọ́sìn fún ni àbòsí ni wọ́n lọ tako lọ bàjẹ́ lọ fọ́lọ́ wọn bá nìkan rinlẹ̀. ẹ wà nẹ́bi sallallahu alaihi wasallam ìgbà tó ń náà dé kílà nẹ́bi kílà nẹ́bi bó kí ni dáwà nẹ́bi àtakò yìí náà yìí. kílà nẹ́bi sọ gbogbo tẹ́ǹtì yìí ẹ gbọ́dọ̀ sí wọn mọ̀ gbogbo tẹ́ǹtì yìí nǹkan burúkú ni ọlọ́ọ̀nìkan ni a máa ṣe ọlọ́ọ̀nìkan ni a máa ṣe. àtakò lànẹ́bi wá ṣe. ọ̀rẹ́ àjẹ́ bí ọ̀rọ̀ tẹ sọ́jọ́ sunday àwọn ará mẹ́kà àwọn kùrẹ́ṣ àwọn kùfọ́ọ̀rù kùrẹ́ṣ yìí tí wọ́n ń bà jàre lórí kìí ṣe pé torí pé oníkà máa jọ́sìn fọlọ́ọ̀bà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tá three hundred and sixty làwọn ará ń three hundred and ní ìpọ̀jù fún kálukú ti ní tiẹ̀ kọ́ máa gbé dé láti sùn àmọ́kọ̀ wá ní gbogbo eléyìí táwa ká má eléyìí ìtìyẹn náà kọ́ ni ẹ ti di pé láyé lónìí ń tòótọ́ àwọn èèyàn sáàmà kọ̀ǹdẹ́mù tiwa ìwọ náà sá ìtura náà bá ìtìyẹn náà kọ́ sì má sọ pé tàwa ọ̀dà ètò lè dájà alẹ̀ ní pé kọ́ ọmọ sọ pé tiwa ọ̀dà so tọ́ ọ̀bá lè fi kó máa yọ̀ kú o òǹkàlùkù tí wọn náà bá fẹ́ gbé wá ni ó gbé wá kẹ́nìkan má ta kẹ́nìkan eléyìí báyìí ṣe dáẹ́wà àwọn ànábì ọlọ́ọ̀ba ìgbà tá ànábì dé àtakò pọ́nbélé ànábì wá ṣe ànábì wọn ń tàtakò ní eléyìí ò da eléyìí ò da eléyìí ò da eléyìí ò da sallallahu alayhi wa sallam ànábì wa bẹ̀rẹ̀ sí ma fi ń tọ́ dáa rin lẹ̀ ń takò tí ò da ń fi ń tọ́ dáa rin lẹ̀ ń tí ò da ń fi tọ́ dáa lẹ̀ ni eléyìí báyìí ni dáẹ́wà àsàlàfíyà ẹ̀ máa tàtakò gbogbo tí ò bá ti da pátá ẹ̀ máa takò ẹ sì máa fi ń tọ́ba dá arin lẹ̀ kódà béèyàn bá wọnú ìsìláàmù lónìí àtakò ló fi wọlé condemnation criticism ló fi wọlé ẹtí yẹn kọ́kọ́ wí tí yẹn bá fẹ́ di mùsùlùmí àtakò ni <laughs> táwọn ìfẹ́ gbọ́ yẹn ìbìyàn kọ́kọ́ láìláha tí kọ́kọ́ wí àtakò ni illa Allah lọ́yẹ̀ tó wá fi ń tọ́ bá fẹ́ fi rìnlẹ̀ rìnlẹ̀ yóò takò nǹkan náà ṣùgbọ́n ti jẹ́ pé islam gẹ́gẹ́ àti ìpèpè sójú ọ̀nà islam ẹ wá tako tí ọ̀dà ẹkùnkùn síbi ń tọ́da rẹ̀ ẹ wá tako tí ọ̀dà ẹkùnkùn wa man yakfur bit taghut wa yu'min billah ọgbọ́dọ̀ ṣe kúfúrú ni pẹ̀lú taghut kò ṣe iman billah kódà ẹ inú suratu ẹ wo ibi tí ọlọ́wọ́ bá lè kẹ́lá ti ń sọ̀rọ̀ fún wa nípa ìròyìn ọlọ́wọ́ bá kí ló yẹ sọ̀rọ̀ yìí ayà tọ́lọ́ bá lè kẹ́lá sọ pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir. ìgbà tọ́lọ́ bá lè kẹ́lá bẹ́ẹ̀ fi ìròyìn ọlọ́wọ́ bá rinlẹ̀ ìtọ́lọ́ bá lè kẹ́lá kọ́kọ́ ti ní àtakò. laysa kamithlihi shay'un ọlọ́run وهو السميع وهو السميع البصير ọlọ́run àdìgá ẹ̀jẹ̀ tó wá ṣe àfihànilẹ̀ anáfíù ní kọ́kọ́ máa ń ṣáájú kó tó ku isbat ẹ kọ́kọ́ tako nǹkan náà kí ẹ tó fi nǹkan kan rinlẹ̀ kò yí báyìí nìkan ló fi jẹ́ pé ìbáàdà ò lè jẹ́ ìbáàdà láyé ìbáàdà ẹ̀sìn ò lè jẹ́sìn láyé àfi tó o bá tako tí ọ̀dà tó fi ń tọ́ da rinlẹ̀.

dáwà àwọn ànábì ọlọ́run bá táwa jogún yìí dáwà àwọn sọ́làfù tá o ń jogún yìí àfi ni dáwà àfi ká sí àtakò kódà ayé wa yìí orí àtakò la gbé lé lórí bẹ́yẹn bá lọ sọ́jà ní ìṣètọ́lọ rẹ̀ wà àbíkọ́ yọ ní tí ọ̀dà kó tó ṣe lè tí ọ kílẹ̀tọ̀ ọ̀já gbogbo ẹ̀ sórí mẹ́kọ̀ọ́ máa jẹ́bẹ̀ pé kí ló dé dẹ́kan máa tàtàkù tẹ́mọ̀ wá yọ̀ kẹ́ tẹ́mọ̀ agogo eléyìí lẹ́yọ gbogbo gbogbo ẹ̀wà lẹ́yọ tẹ́yì ẹ̀ẹ́dá gbogbo ẹ̀lẹ̀ ká máa jẹ́ ẹ̀yọ tí ọ̀dá dànù eré ìtọ́ba sáǹfà níbẹ̀ ní di wàláì èyẹ gbọdọ tàtàkù kódà níbi àwọn ibi oúnjẹ tá ń jẹ máa ra ń jẹ lọdọ ya alágbájá o ọdọ ya alágbájá ni kò ti lọ ra o ya kíni ya kéré ọdọ kíni ojú bá mi ra nǹkan àtakò ló sì bí yóò bá kò àwọn dókítà nísìnyí ìsìn náà mọ̀ sọ pé oúnjẹ báyìí ọ̀gbọ́dọ̀ jẹ oúnjẹ báyìí ọ̀gbọ́dọ̀ jẹ oúnjẹ báyìí eléyìí tẹ́ ń jẹun kí ni àtakò. wọ́n máa sọ pé irú oúnjẹ báyìí ni kọ́ máa jẹ ẹ̀yin ò ṣe sọ yín pé àyín dókítà kí ni wàhálà yín pọ̀ sí báyìí ẹjẹ́ máa jẹ gbogbo oúnjẹ. wọ́n sọ fún ọ pé omi báyìí ò gbọ́dọ̀ mú irú omi báyìí ò gbọ́dọ̀ mú alájẹpọ̀ ní múnúkó orí ààrẹ jẹjẹ kújẹ o kẹrìnà yìí ọlọ́run bó sànù wa ṣẹ́rí bí dáhàwá ṣe rí nìyẹn àmọ́ àwọn èèyàn fẹ́ gbò tọrọ ibi tá a ti ní pọ́blẹ́mù nìyẹn gbogbo ìgbésí ayé wa sì ní orí yọ ní tí ò dáadáa nù ká máa fa ní tí ó dáa mára ni ayé gbé kódà ní ayé yẹn ni gbogbo bẹ́yàn wàrà bàtà yọ tàtàkù èmi ò mọ tí èèyàn mẹ́sẹ̀ láyé tí ò kódà bẹ́yàn wàrà fóònù yọ tàtàkù tàǹtọ́ǹgì ọ̀dà kìnnì kan ọ̀dà bátìrì kìnnì kan ọ̀dà gbogbo ilé tó ń ṣe kọ́ ọ̀dà wuli ọlọ́run bó lọ wa so ẹ mẹ́jà rí condemnation sí àyíká ẹ kí n tó ń condemn ni o mẹ́rin wá kí aláì aláàkà so láì ṣe láì láì ṣerú nǹkan yìí kò sí bí ẹ̀sìn fẹ́sẹ̀ mi ọlọ́run bó sànù wa kò yẹ báyìí nìyẹn tí ó fi jẹ́ sí pé a ṣe rí gbogbo tí ò bá ti dánú ẹ̀sìn táwọn èèyàn dì mẹ́rù dẹ̀dẹ̀ ní ká yọ dànù wàhálà ìṣàn sọ̀rọ̀ bàbá sí ìzákùnmọ̀lá fẹ́ràn dẹ̀dẹ̀ ní ká sọ pé eléyìí ò sí lára ẹ̀sìn ìdínkù dìlẹ̀ dìmẹ́sì yìí eléyìí ò sí lára ẹrú ẹ ẹyọ eléyìí ò sí ń bẹ ẹyọ eléyìí ò sí ń bẹ kó káyọ yọkúyọkú òkókù nǹkan tó dáa kó kú ẹsìn tó sàǹfààní kó kú ẹsìn tó sàǹfààní kò rí báyìí nìsín so eléyìí báyìí òun ni ètò ń pè ní Islam gidi gan torí pé ṣe rí látìgbà tí ànábì ti kú tán làwọn yẹn ti bẹ̀rẹ̀ sí máa dìdì kú dì mẹ́sìn o wọ́n wá ń dì mọ́ wọ́n wá ń dì mọ́ ẹ́ àwọn tọ́wá jẹ́ olùkọ́ kò séjì ọ̀nà ọba wọn ń gbìyànjú wọn yọ eléyìí òsì lára rẹ kódà látọjú ayé ànábì làwọn yẹn ti ń dìdì kúrì mọ́ látọjú ayé ànábì kan náà ti ń dìdì kúrì mẹ́sẹ̀ ni. ká máa gbàwẹ̀ ká dúró sínú oòrùn ká máa ṣe tabatul kálá àní máa fẹ́ yàwó máa àní máa sùn mọ́ àwọn tọ́lọ́ bá yàwó ànábì sallallahu alaihi wasallam ẹsẹ̀kẹsẹ̀ lànàbí yọ pé èmi ọ̀rẹ́ yín léyìí o eléyìí ò sí lára ẹ̀sìn ẹjọ́ dànù. Abu Israel tó ń náni dìkudì mẹ́sì ànábì yọ gbogbo ẹ̀ àwẹ̀ nìkan lànàbì sẹ́kù fún gbogbo eléyìí dìjọ eléyìí kú kò sí lára rẹ̀. lẹ́sìn wa ó jẹ́sìn tó mọ kànga kò yé bá níbi tí ọlọ́wọ́n bá nígbà yàtọ̀ ọlọ́wọ́n bó sànù wa yóò jẹ́ ká lè gbàgbọ́ yẹ́ sí. alhaqiqatu sufiya àbí alhaqiqatu muhammadiya òun la nínú ìlànà àwọn oníṣúfì kí ni pàápàá ìjà nẹ́bí gẹ́gẹ́ lọ́dọ̀ àwọn oníṣúfì èèmọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn oníṣúfì nítàní nǹkan ọ̀rọ̀ kan fún yín lálẹ́ yìí ọ̀rọ̀ yẹn gùn gan bó ti gùn yẹn láti bẹ̀rẹ̀ dé parí kúfúrú ni wàláhi wàláhi láti bẹ̀rẹ̀ dé parí gbogbo ìmọ̀ tí ò ní ní tọ́wọ́ gbogbo ẹ̀ sì ní ìsọkúsọ ní látòkè nílẹ̀ irú mọ̀ yìí irú mọ̀ yìí ni wọ́n kó jọ tí wọ́n ń pè ní ìmọ̀ sufi tẹ́gbélé àwọn èèyàn lọ́wọ́. àwọn oníṣíṣí máa ń sọ kínní kan ẹ gbàgbọ́ yẹ ni lálẹ́ yìí lágbàgbọ́ yẹ ni sọ̀rọ̀ láti fi tí mo fẹ́ sọ yìí. látara ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí lẹ́ẹ̀rí ni tí pìlẹ̀ yẹn ti wá wọ́n là nẹ́bí alayé lọ́run ni. àbí wọ́n ní alayé lọ́run mọ̀ọ́mọ́ o mọ̀ọ́mọ́ iná ni mọ̀ọ́mọ́ iná ni alayé lọ́run mọ̀ọ́mọ́ o ọmọ iná ni ọmọ àgẹ́wẹ́kẹ́ yìí tágímẹ́ǹtì àrí ọ̀dọ̀ owó tágímẹ́ǹtì Allah ó sànù wa Allahi oríṣiríṣi sọ fún yín pé àlàyé lọ̀rọ̀ Muhammad ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kúfùrù ni ọ̀rọ̀ ní ìláhi máa fi samawati wà máa fi àrùn níbi bẹ̀yẹn lọ́dọ̀ àwọn oníbàlágọ̀ áyà yẹn wàláhì ó lágbára kí ló fà á ṣẹ́rí nínú ìmọ̀ bàlágọ̀ wọn pé kíníkà ní alkọ́sùrù òun náà ni atakhsis ká sọ wípé nǹkan yìí eléyìí báyìí nìkan lónìí àbí kíní yọ kọjá àyè yìí ló ń pè ní alkọ́sùrù atakhsis nínú ìmọ̀ bàlágọ̀ nínú àwọn ọ̀nà tí a máa ń gbà ti kọ́sùrù àti takhsis ni pé ká ṣe taqdimu ma haqquhu at-ta'khir ntọ́ yẹ ká gbé sẹ́yìn ká gbé síwájú tá a bá ti lè gbé ntọ́ yẹ ká gbé sẹ́yìn tá a bá ti gbé síwájú ó ti àfáàdà at-takhsis nínú ma balagha irú ẹni nǹkan tó nínú àyà yìí. ṣẹ́rí wọ́n ti khabar nínú àyà yìí wọ́n ti khabar ṣáájú mubtada gbogbo ẹni tó bá kéwú pé mubtada ló yẹ kó ṣáájú khabar ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ yọ tafsir nínú nínú ọ̀rọ̀ yìí wọ́n wá ti mọ́tà dásájú kọ́bà lillahi máa fi samawati wa máa fi al-ard. ọlọ́wọ́ ọba nìkan ni tọ́lọ́wọ́ ọba nìkan ní í ṣe ẹnìkan nínú ẹ̀dá ò ní mọ́ ẹnìkan ò sì ní kápá lórí ẹ̀. lílá ọlọ́run nìkan ló máa fi samawati gbogbo ẹ̀dá tí ń bẹ ní sánmà pátá gbogbo tí ń bẹ ní sánmà ọlọ́run nìkan ló ní máa fi al àtilẹ̀ ẹ̀yin wá lánàbì lónìí ànàbì lálàyé lọ́rùn ọlọ́run sì lóhun nìkan lòun ni. ṣé ẹ wá ń pe ayọ̀ ọlọ́run ọba ní ọ̀rọ̀ nìyẹn ni àbí ẹ̀ ń fi ànàbì ṣe gbákejì ọlọ́run. àhàwálùhùmá ṣarrún wà àhàwáhùmá wà àhàláhùmá múrùn àhàwálùhùmá ṣarrún wà àhàláhùmá múrùn. eléyìí tẹ́ rò pọ̀ rọrùn jùlọ méjèèjì kẹ́ mú aburú ni eléyìí tẹ́ jùlọ pọ̀ dojú ló korò jù ẹ̀yẹ mú pé àyà yìí bá ń pa kúkúrú ni wọ́n bá sì wẹ̀ wípé ànábì ẹbí ṣe lè bí ni kúkúrú ni mo sọ pé ahwanuhuma sharrun wa ahlahuma murrun eléyìí rò méjèèjì rò mú aburú ni eléyìí rò dojú ìkan nínú àwọn oní sufi ìgbà tí ó ń ṣe ṣẹ́fù tíra kan nínú tíra àwọn tó gbajúmọ̀ dáadáa ó wá sọ̀rọ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ nípa alhaqiqatul muhammadiyya kò ní mo fẹ́ gbé jáde yìí kálíbà àmọ́bi tí àwọn oníṣubi tá ti mú gbogbo orú àwọn ìròyìn tí wọ́n ń fọ́n káàkiri ayé yìí. nínú ọ̀rọ̀ yìí ìkánú àwọn oníṣubí tí mo sọ yí pé ó mú ọ̀rọ̀ yìí tó mú wá. orúkọ rẹ̀ àti àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ òun ni mo gbé jáde gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe láti lè jẹ́ kí àwọn èèyàn kan rí kan rí náà rí nǹkan tí Ibn Arabi tá a pè ní Fususul Hikam àgbákò tíra ní tíra yẹn àwọn olùmọ̀ nípa Súfí wọ́n sàn ti ṣẹ́nu ẹ̀ ní. ẹ̀rí lè ta kà lánàá nínú ṣẹ́hu Fususul Hikam ni àti nínú Al-Futuhatul Makiyya láti kà lánàá yẹn. ẹlòmíì tó ṣe ṣẹ́hu tíra yìí Fususul Hikam torí pé òun gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ìtẹ́ńpè ní Súfí gẹ́gẹ́ tíra Fususul Hikam yìí ẹni tó tún wá ṣe tẹ́rù ẹ̀ jẹ́ yìí òun náà ni Ahmad bin Mubarak asaljamatani <laughs> orúkọ ńlá àrí tàbí asal asalmajasi jàre asalmajasi asal asaljamasi <laughs> orúkọ ńlá ni ó kọ́ tó sòrò yìí ahmed bin mubarak asaljamati nínú tírà àjọpè ní aburiz aburiz ọgbẹgbà wa ọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ ọgbẹgbà wa ọ̀rọ̀ yìí nínú tírà rẹ̀ látọ̀dọ̀ sheikhu rẹ̀ tó ń pè ní abdulaziz adibar tani ló sọ̀rọ̀ yìí o ahmed bin mubarak asaljamati nínú tírà rẹ̀ tó ń pè ní al nínú ẹgbà wa tọ́gbà wa látọ̀dọ̀ ṣéèkù rẹ̀ tó ń pè ní Abdulaziz adiba ó ní wàtẹ̀lé ètò ó lóun gbọ́ tí àfa àwọn sọ wípé radiyallahu anhu kọ́lọ́wọ́ bá kọ́lọ́wọ́ akẹ́ ń ṣáájú afáfá rẹ̀ báyẹn. yaqulu fi qawlihi wọ́n ló ń sọ nípa ọ̀rọ̀ rẹ̀ pé wà ń falaqatil anwaru ìgbà tó ń sàlàyé ọ̀rọ̀ Ibn Arabi Ibn Arabi tó sọ pé wà ń falaqatil anwaru wípé ìmọ̀lẹ̀ wá jáde oni anna awwala man khalaqa allah ta'ala nuru sayyidina muhammadin sallallahu alaihi wasallam oni dájúdájú àkọ́kọ́ ntọ́nà ọba àdékẹ́lá kọ́kọ́ dá òun náà ni ìmọ̀lẹ̀ àtiwájú wa anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ pé mo sọ pé àdìsọ́kà wọn ní sunfin nìyẹn pé àkọ́kọ́ ẹ̀dá tọ́nà ọba kọ́kọ́ dá ìmọ̀lẹ̀ ànábì ni eléyìí báyìí ó tako àdìsọ́kà sanabi sallallahu alaihi wasallam tó ó dẹ̀ tako hadith wa nabi sallallahu alaihi wa sallam àti àdìsọ́kà sanabi fún rẹ̀ gẹ́gẹ́ ní sanabi fún lórí. ó ní àkọ́kọ́ ntí ọlọ́run bá lékelá kọ́kọ́ dá kí ló pé o ó ní ìmọ̀lẹ́ ànábì sallallahu alaihi wa sallam ni. ó ní thumma khalaq thumma khalaqa minhu al-qalama wal-hujub as wọ́n ní látara ìmọ̀lẹ́ ànábì yìí bá lékelá ti wá dá al àlùkọ́lá àmùtọ́ yẹ kó ń gẹ̀gẹ̀rẹ̀ ọlọ́run kọ́kọ́ dá òun ló gbé sẹ́lẹ̀ kejì ó ní látara ìmọ̀lẹ̀ ànẹ́bí ọlọ́run ti wá dá kíni o gègé àlùkọ́lá wàlúṣọ́jùbà àsàbẹ̀yìn ọlọ́run bá àlékẹ́ láti dá gàgà sẹ́fúntì ọlọ́run bá dá gàgà sẹ́fúntì wàmàlà ìkẹtàhù ọlọ́run bá àlékẹ́ láti dá àwọn màláìkà rẹ̀ látara kíni o ìmọ̀lẹ̀ ànẹ́bí ẹ má bá mi lọ wò látara ìmọ̀lẹ̀ ànẹ́bí lọ́run ti ń dágbọ́ àwọn kan yìí o. ثم خلق اللوحة لا ترى رأينا الله بارك لا تتواجى اللوح المحفوظ ها يتبع زيت ومن علومك علم اللوح والقلم سمكوا من تنظر ìpìlẹ̀ rẹ̀ o ìpìlẹ̀ rẹ̀ ẹni tí ò bá ثم خلق اللوحة ثم قبل الكمال وني ní tíwájú kó tó wá já parí kó tó síwájú kí nǹkan yẹn tó dé khalaqal arsha ọlọ́run bá nígbà tó wá sáré dá al-arsh al-arsh látara mẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam wal arwaha àti àwọn ẹ̀mí tí ó máa bẹ ọlọ́run bá dá wọn wal jannata ọlọ́run bá dá al-janna látara ìmẹ́lẹ̀ anabi náà ni wal barzakh ìtẹ̀mí ìfonífojì ayé àtọ̀run ìtẹ̀mí inú sáré látara àmàlẹ́ ànábìlẹ̀ ọlọ́run tó ti dá yẹn náà. أما العرش قل يا واري العرش انت فإنه خلقه تعالى من نور الله بجاء لا ترى ملني وخلق ذلك النور من آه وخلق ذلك وخلق ذلك النور من النور المكرم الله بجاء ملا في داء العرش الله بجاء láti di ìmọ́lẹ̀ ta pọ́nlé yẹn ìmọ́lẹ̀ alápọ́nlé wọ́n wà kọ́lá kọ̀dáríkà nóòrọ̀ mìnà nóòrì mọ̀kẹ́rọ̀m nóòrì nàbí yìí wa maulana muhammadu sallallahu alaihi wasallam. ọlọ́run bá níjẹ́ ládá látara ìmọ̀lẹ̀ ọ̀gá wa aṣíwájú wa nàbí sallallahu alaihi wasallam. wà kọ́lá kọ̀hù ayé àlàáṣì ó ní ọlọ́run bá níjẹ́ láwá dá àlàáṣì yàkúta tana àzúmọ̀tà ní òkúta tó lówó lórí tó tóbi gan yàkúta òkúta òkúta tó lówó lórí náà ń pè bẹ́ẹ̀ nínú èdè Yorùbá tá a lè pè é nìyẹn òkúta tó lówó lórí sẹpẹ góòdì náà nínú èdè Yorùbá wọn lò òkúta tó lówó lórí ni sílvà náà òkúta tó lówó lórí ni yàkúta náà ìkan nínú àwọn àlùmọ́nì ilẹ̀ tó lówó lórí ni bí òkúta bí góòdì ọlọ́wọ́ bá àdékẹ́ wá jáde àrùsì yìí yàkúta tana abimatan ní òkúta olówó iyebíye tí ó tóbi láàyò kọ́ tí a mọ téèyàn ò lè ṣe òdiwọ̀n bó ṣe tóbi tó bó ṣe gbàngbà tó. wa khalaqa fi wasati hadhihi al-yaquta ní àárín òkúta yìí ní àárín òkúta aláràṣí yìí ọlọ́run bá dékẹ́lá wá dá sí àárín rẹ̀ jawharatan ọlọ́run dá jawharọ̀ òkúta kan lòun náà tóun náà tó ń lówó iyebíye sí àárín òkúta aláàrùsíta ló tóbi tá àmọ́ sí tóbi rẹ̀ bóyá tóbi tó yìí. fasọ́ọ̀rọ̀ majmu'ul yaquta wal jawharah wọ́n ní gbogbo ẹ̀ wá jẹ́ àkójọpọ̀ òkúta àti jauharo òkúta méjèèjì tó lówó gbogbo ẹ̀ lápapọ̀ wá jẹ́ kàbáyé bọ̀tìn gbogbo ẹ̀ wá dàá jẹ́ bí ẹyin gbogbo ẹ̀ dà jẹ́ sọ̀rọ̀ pé kí ni sàlàyé ìmọ̀ tí jú ẹ̀ bá jú ẹ̀ dá bọ́lọ̀ ń ṣe dágo bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ jíjẹ́ without ndị ẹ kó fún wa ní reference torí ọ̀rọ̀ gọ́ìbù ní sọ yìí ẹni tí bá dẹ̀ ń sọ̀rọ̀ kọ̀kọ̀ ó gbọ́dọ̀ fún wa lẹ́yìn lọ́dọ̀ ọba tí ó nímọ̀ nípa kínní nígbà tí ń dá ni torí pé ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó ìṣẹ́jú ẹ̀rọ lọ́wọ́ bá fi dá wọn ni tó ń ni ó gbọ́dọ̀ fún wa nírò látọ̀dọ̀ lọ́wọ́ tó yẹ ọ̀gbẹ́ni tá àròkọ rẹ̀ pé dára lẹ́ẹ̀kan yẹn. Nàám. Àsàjàmẹ́sì agbárí rẹ̀ ní ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó gbà wá látọ̀dọ̀ ṣéèkù rẹ̀. Ó ní Bayaguha huwa funfun rẹ̀ funfun intanwi yìí tẹ̀kọ́ lọ́dà gẹ́gẹ́ bí ẹyin tẹ̀pẹ́yìn ní funfun ó sì ní yẹ́lò. Ó ní funfun rẹ̀ òun ni òkúta ńláńlá aláràtí tá a sọ pé àmọ́ títóbi rẹ̀ yẹn sọmọ pé òun sì ni ó tóbi jù lára ẹyin tó sọ òun kó yóò ó kó sínú ni ó ní òun ni funfun bó ohun tó lè fi wé nìyẹn kúkún rẹ̀ ní òkúta ńláńlá yẹn wàsọfọ́rùhà huwal jawhara yẹ́lò inú rẹ̀ kúpa inú rẹ̀ wá ní ń dá sí àárín rẹ̀ thumma inna Allah ta'ala amadda tilka al-jawhara ọlọ́wọ́n bá adékẹ́lá bẹ̀rẹ̀ sí máa extend ọlọ́wọ́n bá adékẹ́lá bẹ̀rẹ̀ sí máa fẹ́ pupa rẹ̀ yẹn òkúta ẹlẹ́ẹ̀kejì tó já sáàrin òkúta ńláńlá ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí máa fẹ́ ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí máa fẹ́ amadda tilka al-jawhara wasaqaha bi nurihi sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá adékẹ́lá bẹ̀rẹ̀ sí máa fún lómi ẹ̀wọ̀ <laughs> eh, dára sallallahu alaihi wa sallam. فجعل يخرق الياقوتة ó wá bẹ̀rẹ̀ sí máa gbẹ́hò sí àárín òkúta ní wọ́n já wá ń ويسقي ọlọ́ọ̀bá àríkẹ́lá tó bá bẹ̀rẹ̀ sí máa fún òkúta tí a ní ń gbẹ́hò yìí ọlọ́ọ̀bá tọ́lọ́ọ̀bá fi ń gbẹ́hò sáàrin òkúta náà ọlọ́ọ̀bá ń fún lómi. pàtàkọ́ ha márọ̀tàn ọlọ́ọ̀bá àríkẹ́lá máa fún lómi mu díẹ̀ tó mọ̀ márọ̀tàn lẹ́yìn náà díẹ̀ ọlọ́ọ̀bá fún mu díẹ̀ díẹ̀ tó mọ̀ márọ̀tàn lẹ́yìn náà ọlọ́wọ́ fún lómi mu ìlà àníntàhà ìlà sábẹ̀ì márọ̀ títí ó fi dé orí ẹlẹ́ẹ̀keje orí ìgbà fàtàlà ti jàwárọ̀ tùbí ìdínláyì tààlà òkúta tá a ó yíwá bẹ̀rẹ̀ sí máa sàn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ń sàn tààlà الجوهرة بإذن الله تعالى فرجعت ماء ونزلت إلى أسفل الياقوت omi wa bẹ̀rẹ̀ sí máa padà omi yẹn wá ṣe ni omi yẹn wá sọ̀kalẹ̀ sí ìsàlẹ̀ yàkúta òkúta ńláńlá tí wọ́n já tọ̀hún sáàrin rẹ̀ yẹn kúrúkà bá mi lọ alẹ́ ti hí ثم ثم ان النور المكرم لينا يملا تاكمله يملا النبي الذي خلق العرش منه إلى الجوهرة التي سالت ماء لم يرجع ولي لينا يملا تادا العرش لا تراري سبي جوهرة تنسومية ó wá bẹ̀rẹ̀ sí máa ó bẹ̀rẹ̀ sí máa lọ bẹ́ẹ̀ kò wá padà fàkọ́lákọ Allahu minhu malaikatahu nínú ẹ̀ lọ́wọ́ màláìka ti wá dá àwọn màláìka inú ẹ̀ lọ́wọ́ ti wá dá àwọn màláìka rẹ̀ minhu mala'u malaikata ó ní fàkọ́lákọ Allahu minhu malaikatan samaniyatan ọlọ́wọ́ ọlọ́wọ́ sẹ́rí pọ́ dànù lọ́kùnrin yìí àwọn ẹgbẹ́ lára ṣe ọlọ́run bá dání fàkọ̀dákọ̀hùn mi sọ fá ìhì ọlọ́run bá dá wọn láti di mímọ́ omi yẹn mímọ́ ló jẹ́ pé ni mímọ́ ni wọ́n wàkọ́lákọ̀ mi síkọ́lìhì àríyè wọ́n látara dí látara sí eléyìí tó wúwo nínú omi tá à ń wí yìí látara wúwo rẹ̀ lọ́wọ́ bá nìkan wá dá atẹ́gùn. wàláhùn kúwàtùn wàjúùdùn àbímù atẹ́gùn táwí wá ní agbára gan-an agbára tó tóbi fa amaraha ta'ala an tanzila tahta alma ọlọ́wọ́ bá àríkẹ́lá wá pa láti ẹ̀kọ́ sọ̀kalẹ̀ sábí omi fa sakanat tahtahu ọba bẹ̀rẹ̀ sí máa gbé abí omi yẹn fa hamalatu ọba bẹ̀rẹ̀ sí máa nígbà tó wá ń gbé abí omi yẹn ọba gbé omi yẹn rù thumma ja'alat takhdumu ọba bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ fómi yìí wa ja'ala al yaqwi yaqwa wọ́n ní albarod ọwọ́ abẹ́rẹ́ sí máa lágbára yẹni pé kíni pé ní albarod òun náà ní yìnyín kékèké ọwọ́ abẹ́rẹ́ sí máa lágbára látara kíni yìí. àwàjá ẹ̀rẹ́ albarod yaqwa fil ma'i ọwọ́ abẹ́rẹ́ sí máa lágbára nú omi yẹn fàárọ̀dà náà wà yarji'a ila aslihi omi wọn fẹ́ padà sípìlẹ̀ rẹ̀ wà yẹ jimodu ọwọ́ abẹ́rẹ́ sí máa dì falam tada'ahu ar-rih ó ní atẹ́gùn yóò wá fílẹ̀ láti ṣe bẹ́ẹ̀ bal ja'alathu atẹ́gùn yìí ó ṣe ó wá ṣe omi yìí ní nǹkan tó yẹ pé tẹ́sírù ṣùkú kọ̀wù ó bẹ̀rẹ̀ sí máa bírèkì ó bẹ̀rẹ̀ sí máa gé ó bẹ̀rẹ̀ sí máa bírèkì ó bẹ̀rẹ̀ sí máa pín ara ah, rẹ̀ sí kékèké bal ja'alatu tẹ́sìrù ṣòkókọ̀hu alẹ́dì tẹ́jìmọ́dù àwọn omi tó ti dì í atẹ́gùn wa bẹ̀rẹ̀ sí máa jí sí ó sì nìkan tí ń pin tí ń pin wa ja'ala tilka ṣòkókù ó ní pínpín yẹn wa bẹ̀rẹ̀ sí máa bàjẹ́ tata'affalu ó ń bàjẹ́ pínpín yẹn ń bàjẹ́ wa yadkhuluha àsìkọlù wíwu wa bẹ̀rẹ̀ sí máa wọnú ẹ̀ wà nùtúnà bẹ́ẹ̀ ni àìda ìbàjẹ́ bẹ̀rẹ̀ sí máa wọ̀ bẹ̀ ntí òun bẹ̀rẹ̀ sí máa wọ̀ bẹ̀ wàṣùkúùkù tẹ̀síìdù àìláṣùkúùkì pínpín yà wáyé bẹ̀rẹ̀ sí wọn á padà sí ń lékún lórí pínpín yà pínpín yà yẹn lọ o kìnìyà wá ń pín wà láyé ọlọ́run mẹ́sẹ̀ káwọn ìbò ìdáyẹ̀ lórí ìwé ni tí yẹn bá gbarú àwọn tẹ́lifí àyọ̀yà wò ni. wà ṣùkúkùn tẹ̀sídù àlá ṣùkúkì súnmọ̀ jáàlẹ̀ tẹ́kùrù wà tẹ̀tẹ́sẹ̀ù ó ní bó ti wá bẹ̀rẹ̀ sí máa bírèkì tó ń bírèkì into smaller pieces súnmọ̀ jáàlẹ̀ tẹ́kùrù ó wá bẹ̀rẹ̀ sí ọwá kún tóbi wà tẹ̀tẹ́sẹ̀ù ó wá ń gbáyè ó wá bẹ̀rẹ̀ sí máa lọ sí àwọn agbègbè méje àwọn agbègbè méje yẹn ni pé ó ń lọ sí àwọn agbègbè ayé méje. wà á mẹ́kì wà á mẹ́kì ní sábẹ̀yìn àtàwọn àyè méje fàkọ́lẹ́kọ̀ lọ́hùn minhu al-arbina sábà látara báyìí lọ́n ti wá dá ilẹ̀ méjèèjì. títí ní ti ń gbáyè sí tó spread sẹ́ńpé omi yẹn ọkọ̀ di báwò gbà tó yá bẹ̀rẹ̀ sí máa break gbà break ọwá ń break sí kékèké ó ń break kéke gbà tó break kékèké ọwá bẹ̀rẹ̀ sí máa expand ó ń tóbi ọwá pín sọ́nà méje ọwá locate rẹ̀ sáwọn àyè méje ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá nígbà ti dálẹ̀ méjèèjì analysis yìí bọ́lọ̀ ti dálẹ̀ ní mú wa dẹ̀dẹ̀rẹ̀ tí ò sí mẹ́gbà tọ́lọ̀ fi ń dà <laughs> kílẹ̀ sọ <laughs> òun náà ní í ṣe wọ́n ní ń ṣe fíìmù ń gbà yẹn ni ẹ̀ ti ń ṣe fíìmù náà rí gbogbo àwọn tí ìmọ̀tẹ́nìkan ọ̀mà ó ní inú ẹ̀rọ ọba ìjà ti wá dá ilẹ̀ méjèèjì wàdákọ́lá ìlú máa wù bẹ́yìn náà hà ó ní bómi ti wá wọnú àárín ilẹ̀ yìí rèé ọbẹ̀ sọ bómi ti dórí ilẹ̀ yẹn o wàlbùhù àtàwọn odò ńláńlá kò lè sẹyọ ńbẹ nìyẹn wàjá àìlọ̀bọ̀bù yàtà sọ́ọ̀ẹ́dù ẹ̀sùn tó wá bẹ̀rẹ̀ sí máa lọ sókè ẹ̀túnjọ bẹ̀rẹ̀ sí máa lọ sókè látara omi tí ó ti fọ́ọ̀mù lórí ilẹ̀ yìí ó ti sọ bọ́lá ti dálẹ̀ tán látara omi yẹn ẹ̀túnjọ cloud ó bẹ̀rẹ̀ sí respiration ṣẹlẹ̀ respiration ṣẹlẹ̀ ń lọ sókè ètò ìṣe chemistry o ètò ìṣe ẹ̀jẹ̀ tó wà lójọ́ gíráfì náà ó ṣeun yàtọ̀ sọ́ọ̀yàdù minalmai lè kó wà ti júhù di ríhì nítorí afẹ́fẹ́ tó lágbára tí evaporate yẹ tí ń palọ sókè tí ń palọ sókè. ó ní bó ṣe bẹ̀rẹ̀ sí máa fà lóṣèké tó máa já àlẹ́ àtàrọ́ kàmù ó wá bẹ̀rẹ̀ sí máa ìgbà tó dókè wá condense condensation bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ yàtàrọ́ kàmù ó ń ó ń ó ń ó ń túra ká síbẹ̀ <laughs> <laughs> ọbí yìí yẹnyẹ. Naam, ó ní thumma ja'ala yatarakamu fa khalaqa Allahu minhu as-samawati as-sab'a. Ọlọ́run bá ní kíláwá fi dá sánmà méjèèjì. Ẹ̀jẹ̀ ọ̀nà tán, ìtàn pé fi ṣe lọ náà nìyẹn pé bí sánmà ti lè gíní bọ́lá ti dá sánmà nìyẹn. Oye, ó ní ọlọ́run bá ní kíláwá dá sánmà méjèèjì. Thumma ja'alat ar-rihu takhdumu khidmatan 'azima. Àtẹ́gùn ìtọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí ti sẹ́ rẹ̀ níṣẹ́ tóbi tó tóbi gan aláàdájìhà lórí ìṣesí rẹ̀ tí ń bá bọ̀ tẹ́lẹ̀ tẹ̀kọ́tẹ́gùn yẹn lọ́wọ́ abí omi nígbà tí omi yẹn ń sàbọ̀ lábẹ́ aláràṣí atẹ́gùn yẹn wọn abí omi yẹn omi yẹn bẹ̀rẹ̀ sí máa jì omi yẹn wá ń pẹ́ sí kékèké ẹ sáàtì ní gbogbo àwọn analysis yẹn atẹ́gùn yẹn tún bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ bí ṣe máa ń ṣe. awalan wa ahiran níbẹ̀rẹ̀ àti ní parí wàjẹ́ alẹ́tì náàrù tazidu fil hawa iná wa bẹ̀rẹ̀ sí máa spread iná bẹ̀rẹ̀ sí máa lékún ní orí space lórí atẹ́gùn mẹ́kún ti ṣàròkì rí bàbá níbo ni náà ti tẹ́ lọ ó níbi tí náà ti tẹ́ yọ rèé ó ní látara agbára ìjò belebele atẹ́gùn yẹn ni náà ti jáde. lilmai nítorí agbára jíjó atẹ́gùn yẹn fún omi wàlhàwà àti atẹ́gùn wàkúlàmà zanadati náírù tínáwá bẹ̀rẹ̀ sí tínáwá tí wá bẹ̀rẹ̀ sí máa tàn báyìí látara yìí tí ń ṣẹlẹ̀ yẹn reaction tí ń ṣẹlẹ̀ yẹn tínáwá ti spark báyìí tínáwá ti lè tàn báyìí. àkọ́dá ti àlìmọ̀lá ìkà àwọn mọ̀lẹ́kọ̀ọ́ kan mú iná tó bá sẹ́wọ̀n ni wọ́n mú. wà bẹ́ẹ̀ àbàtí ìlà mahali jahannam wọ́n bá lọ sí sáàyè jahannam wọ́n fẹ́ sọ bá ti dáná jahannam nù bí náà ṣe iná kan tó bá ti lè spark báyìí tó bá ti lè sàn báyìí tó bá ti lè sọyọ báyìí àwọn màláìkà ó mú wọn lọ jù sí àyè ibi tí Ọlọ́run ti dá àyè ibi tí Ọlọ́run fẹ́ dá Jahannam sí iná Jahannam ó ní fàdálíkà aslu Jahannam ó ní bí náà Jahannam ti bẹ̀rẹ̀ nu. fàṣukúkú lẹ́tì takawwanat minha al-ardun wọ́n ní ìpínyà ìpín tí a ilẹ̀ tílẹ̀ jáde látara rẹ̀ yẹn bá ti ní kìíní yẹn pín kélékè tílẹ̀ jáde yẹn tàrọ̀kú ha àwọn màláíkà filẹ̀ bẹ́ẹ̀ àlàhálì ha wọ́n filẹ̀ sí bó ṣe wà ilẹ̀ fi ń jẹ́lẹ̀. wàgbọ́báàbù lẹ́tì takawa rẹ̀ sínú ìbùsàmà ẹ̀sùjò sísàmà fọ́ọ̀mù látara rẹ̀ yẹn tàrọ̀kú àlàhálì wọ́n fòun náà lẹ́sàáyé bẹ́ẹ̀ sàmà ń jẹ́ sàmà والنار التي زندت في الهواء إنت إن تنسى إنه أتقوا أخذوها ومنا ونقلوها إلى محل آخر ومولا يبومي لأنهم لو تركوها كيف تبقى فينا التي بطواني لأكلت الشقوق التي منها الأرضون السبع والضباب kò bá jẹ gbogbo àwọn ìpín tí ilẹ̀ ti jáde àti sánmà kò bá jẹ iná ọba jó gbogbo sánmà tilẹ̀ ni. kó bá yẹ kó bá fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mu wọn mu lọ sáyé ìbọn pé kéde ibi tí wọ́n gbére má ba sí ọlọ́run jẹ́ ọmọlọ́bùnmí. ẹ dàkún gbogbo tí ń sọ yìí sẹ́ gbọ́ rí ẹ ẹ lè gbọ́ rí láyé. bàbá alágbélé ẹ̀rọ ni wàláyà àgbélé ẹ̀rọ ni. naam alẹ́ ni minhu samawat ẹ́. Eh? àbísàbẹ̀rù ìyẹn ni pé ẹ̀sùjò ẹ̀sùjò tí sẹ́mà ti fọ́ọ̀mù látara rẹ̀ yẹn wọ́n wọ́n wọ́n mú àwọn kìnìyàn kú bẹ́ẹ̀ ìṣẹ́jú mẹ́wàá tọ̀. bal wàtàkùlùl máa wàtàkùlù máa àwàtàṣọ́rọ́bùhù bìkùlíyà kódà tó bá filẹ̀ ni kò bá mú go kò bá jẹ gbogbo omi tán ni kò bá sì mú tán yóò mú gbogbo ẹ̀sán tí ò ní jẹ́ kakù. lèkó wọ́n ti dúró di rí nítorí agbára tí ń bẹ fún atẹ́gùn yẹn ثم إن الله تعالى خلق ملائكة الأرضين لن يرى الله بارك لو جاءوا ملائكة بلوري من نوره صلى الله عليه وسلم لا ترى مريم النبي tẹ́tùmọ̀ pé ìmọ̀lẹ̀ ànẹ́bì lágbára gan tẹ́ pé ìmọ̀lẹ̀ ànẹ́bì ní ibi lọ́lọ́ fi ń dá gbogbo tá ń wí ibi tí ń lọ náà nù. látara báyìí ọlọ́run bá àríkẹ́lá bá nígbà tọ́lọ́run parí gbogbo àwọn yòó tán ọlọ́run tó wá dá àwọn màláíkà tí ó bẹ gbórí ilẹ̀ látara ìmọ̀lẹ̀ ànẹ́bì wà á mọ̀rọ̀hùn àyà àbùdúhù àìlèyà ọlọ́ọ̀bá wa pa wọ́n lẹ́sẹ̀ ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bá lórí ilẹ̀ wà kọ́lákọ̀ màláìkẹta sàmáwáàtì ní núrì lẹ́yìn ọlọ́ọ̀bá tó wá dáhùn màláìkà tí ń gbé sánmà náà láti inú mọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam wà á mọ̀rọ̀hùn àyà àbùdúhù àìlèyà ọlọ́ọ̀ ní káwọn náà máa jọ́sìn fún ọlọ́ọ̀bá ní mọ̀ àrùwáhù ẹ̀ ẹ̀mí pátápátá àtàwọn àyè tí ń bẹ́ńbẹ́ fa innaha aidan gbogbo àwọn ilé náà bákẹ́ náà khuliqat min nurin wọ́n dá wọn látara àmọ́lẹ̀ ni o. wa khuliqa dhalika nuru min nurihi ìmọ́lẹ̀ yẹn wọ́n wá dá wọn látara àmọ́lẹ̀ ànábì ìmọ́lẹ̀ tó fi dá àlìjánná àtàwọn àyè tí ń bẹ nínú ẹ̀ ìmọ́lẹ̀ tó fi dáwọn ẹ̀mí àti gbogbo wọn wọ́n dá wọn wọ́n dá ìmọ́lẹ̀ wọn látara ìmọ́lẹ̀ ànábì sallallahu wà nísfù barzakh àti ìdajì àfonífojì ayat al-qiyama ọjáde ń bẹ̀. wà sójúbù sàbẹ̀yìn àti gàgà sẹ́fúntì ọjáde ń bẹ̀. wà jẹ̀mí ìhùn malaikatiha àti gbogbo àwọn màláìkà rẹ̀ pátápátá wọn jáde. wà jẹ̀mí ìhùn malaikati samawati wal ardi àti gbogbo àwọn màláìkà tó wà ń sánmà tilẹ̀ kùlúhà khuliqat min nurihi gbogbo àwọn táwọn wí látara àmọ́lẹ́ ànábì náà ti dá wọn o sallallahu alayhi wa sallam. bìláwì sáà fọ́tín láì sí alàgàtà láàrin àwọn àtìmọ́lẹ̀ wọn dàrẹ́tì lọ́wọ́ bá dá wọn bẹ́ẹ̀. وأن العرش والماء والجنة والأرواح خلقت من نور خلق من نوره العرش أمي الجنة توامي الله بدا ولا ترى ملكا ترى بدا لا ترى ملكا النبي صلى الله عليه وسلم ثم بعد هذا ó ní lẹ́yìn eléyìí báyìí falihadihi makhlukọ́ọ̀tù ayibọ̀n falihadihi makhlukọ́ọ̀tù ayibọ̀n ó wá ń bẹ fún gbogbo àwọn ẹ̀dá yìí bákan náà sákìyù omi mímu wọ́n máa mú mi mẹ́núrìhì láti inú mọ́lẹ̀ náà bí náà ló ti máa mú mi wọn. wọ́n lè bá a sẹ̀mí sallallahu alaihi wasallam. amma ẹ̀ wá rí kọ́lámù ń tiẹ̀ gègé fa innahu suqiya sábẹ̀ sọ́kóyánà àfihàn kéyìí sómi kékeré omi ńlá ló mu ń gbọ́n mi mú ni. ní mú ní mú ní mú ní mú ẹ̀ẹ́mẹ́jẹ náà fún lómi mu omi ńlá la wọ́n wà áyà lọ́mọ màkùlùkọ́ tóun ló tóbi jù náà wẹ̀ dá. bìháìtù anáwó làwọn káṣàfà nù rọ́hù. débi pé tí kálámù yìí gègé yìí tọ́ba sílẹ̀ tọ́ba sílẹ̀ sí gàdákò mi mọ́lẹ̀ rẹ̀. lìdúrúmi àrùbí tó bá fi lè sí gàgá ìmọ̀lẹ̀ rẹ̀ fún bí abọ́dì ilẹ̀ tó sí gàgá ìmọ̀lẹ̀ rẹ̀ sí ilẹ̀ báyìí látàdákàdàkà ilẹ̀ ọ̀fọ̀ káàkiri ilẹ̀ ọ̀fọ̀ ká yẹganyẹga ni ibi tí mọ̀lẹ̀ òní lágbára dé wà sọ̀rọ̀ sọ̀rọ̀ mímọ̀ ilẹ̀ wa di ntójú tó kẹkọ̀ọ́ bí egun òkú wàkàtà ìmáà ò bẹ́ẹ̀ náà ni tó bá tan sí kọ́làmì à ah, omi náà gbẹ ni o wàkàtà ìmáwù fa ìfà ó ní wàkàtà ìmáwù bẹ́ẹ̀ náà lómi fa ìnáhù súkìyà sábẹ̀ màrọ́ọ̀tì òun náà èmi jiná fún mi náà lómi mu wàláàkì lè sàkàsàkì yìí kọ́là àmọ́ ti tiẹ̀ òun ò mú tó kù omi tiẹ̀ omi ò mú tó omi tẹ́ kò mú tó kọ́là mu eléyìí òun gán mú báyìí òun gán rọ mi. wa amma alhujubu sab'un ẹ wari rí gàgà méje tá a sọ yìí fa innaha gàgà sẹ́wọ́tì tá a sọ yìí fa innaha fi sakiyin da'imi òun tẹ mú mi gbogbo ni mi ti o níta mú níta ń mi ti ni bóyá kan ni. wà á mẹ́lẹ̀ àrùsù ẹ̀ wọ́n lára ara fa innahu sukiya marratayn ẹ̀ méjì náà fóun ló mi mú ti ẹ̀ mélòó lára ti Marotan ibadi khalqihi lákọ̀ọ́kọ́ ìgbà tó bẹ̀rẹ̀ sí máa dá wọn fún lómi ẹ̀ka mu wàá marrotan inda tamamihi inda tamami ah, ah, khalqihi ẹlẹ́ẹ̀kejì nígbà tí ó complete yányán tọ́lọ̀ ń dá tán ọlọ́run tó fún lómi ẹ̀ka mu sí omi àbẹ̀sẹ̀ mẹ́kọ̀ọ́ litastamsiku eh, zatahu nítorí kó lè bá dira rẹ̀ mú gba pé yẹn rọkan kéré ìgbà kó lè sára jọ kó dira pọ̀ ee wàkàdà àjànàtù bẹ́ẹ̀ náà àjànà fa iná sùkìyà tìmọ̀rọ̀tẹ̀ ẹ̀ẹ̀mejì lòun náà mọ́mi mọ́rọ̀tà fi ìbádìí kọ́lùkìhì ìgbà tá kọ́ bẹ̀rẹ̀ jíjà tòun náà wọ́n fún lómi mu wà mọ́rọ̀tà bàdà tàmánì kọ́lùkìhà òun náà nígbà tó ń da kan lìtẹ̀sẹ̀mtì kù dáàtàhà lè kórajọ kó sarajọ papọ̀ kó náà ṣe rẹ̀ gírí wà á mẹ́lẹ̀ àǹbíyá ẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá àníyí wa sàlám kíkì ọlọ́wọ́ bá kọ́ bá gbogbo wọn. wàkàdà sáírù mùmìnì àti gbogbo àwọn mòmìnì yòókù pátá minal umami sabiqo ní láti bẹ̀rẹ̀ láti àwọn àjọ tó ti ṣáájú wa kọjá lọ wà min hadhihi umma àti nínú àlùmọ̀ yìí fa innahum suqu samaniya marrat. ẹ̀ẹ̀mẹjọ ni wọ́n fáwọn olómi mu. àwọn mú gan. gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo àwọn mòmìnì pátápátá bẹ̀rẹ̀ láti orí àwọn àjọ tó ti kọjá lọ ẹ̀ẹ̀mẹjọ làwọn mú mi. al fi alamil ìgbà àkọ́kọ́ ìgbà tí a wà lẹ́mìí tá a ti dára tá a wà ní tó tá a wà lẹ́mìí tọ́lọ̀ ò sí ìdá wa lábara báyìí ìgbà alákọ̀ọ́kọ́ nìyẹn amúmi ń gbà ní. ṣéyìn àkọlẹ́kọ̀ lọ́hùn lọ́rọ̀ àrùwá ìgbà tọ́lọ̀ bá àdékẹ́lẹ́ dá ìmọ́lẹ̀ gbogbo àwọn ẹ̀mí jumlatan lápapọ̀ pàtàkọ́ wùsàníyàtà ọlọ́ba àdékẹ́ tó wá fún lómi ẹlẹ́ẹ̀kejì minhu àrùwá ìgbà tọ́lọ̀ bá àdékẹ́lẹ́ bẹ̀rẹ̀ sí máa dá tọ́bẹ̀rẹ̀ sí máa pè gbogbo sí máa ya fọ́tò àwọn ẹ̀mí yẹn fàyíǹda tàtọ́ wúri kúlì rúhìn tàtọ́ òbí lórí tí ọlọ́ọ̀bà àdékẹ́lá bá ti wá ń pè tí bá ti ń ṣàkọ́tọ̀ ẹ̀mí kọ̀ọ̀kan ọlọ́ọ̀mọ fún lómi mu bìnúrì yìí sallallahu alaihi wasallam omi ànẹ́bì ọlọ́run ti ń fún mu omi ànẹ́bì ni ìmọ̀lẹ̀ ànẹ́bì ọlọ́run bá ń fún lómi àsáàlìsà ìgbà kẹta tá a mú mi rèé yàwó amúmi yẹn ní yàwó mà alásùbìrọ̀ bíkù ọjọ́ tọ́lọ̀ ọba àdékẹ́lá sọ fún wa yìí pé alásùbìrọ̀ bíkù nínú sọ́rọ́tù nígbà tó lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ níjọ́ wọn amúmi ẹlẹ́kẹta jọ níkùnmi tá a mú bọ̀ o. فإن كل من أجاب لله تعالى من أرواح المؤمنين ìgbà tó lọ́wọ́ bá lé kẹ́lá ń béèrè béèrè yìí gbogbo àwọn tó bá já ọlọ́wọ́ bá lóhùn nínú àwọn ẹ̀mí mùmìnì wàlàǹbíyà àtàwọn ànábì ọlọ́ba àléyìn mùsùlùmí wassalam kọ́lọ́ ìṣẹ́ ọlọ́ba àtọ́lọ́ba kan bá gbogbo wọn súkìyàmì lórí wọ́n fún ọmú nù mí ànábì gbogbo ẹni tó bá dọ́lọ́ba lóhùn nínú omi ànábì sallallahu alaihi wasallam láàkì minhum man suqiya kathiran àmọ́ nbẹ́nu ẹ̀ tó mú mi gan o àwọn tó fún lómi jẹ́kọ̀ nbẹ́nu ẹ̀ o wa minhum man suqiya qalilan àwọn tó sì fún lómi díẹ̀ wọ́n fún lómi púpọ̀ nbẹ́. famin huna wọn ní bíbáyìí waqa'a at-tafawutu bayna al-mu'minin táwọn mòmìnì fi ń yàtọ̀ síra wọn bàbá ti mú mi sí ni bàbá ti mú mi ànábì sí ni bàbá ti mú mi ìmọ́lẹ̀ ànábì sí amómi hatta kana minhum awliya làfi rí àwọn wòlíì nù wọn wa ghayruhum àti ìran àwọn míì tí èsè wòlíì nù wọn wa amma arwahul kuffar ẹ wá rẹ mi àwọn kèfèrí fa innaha karihat sharba ah, dhalika an-nur àwọn kórìíra pé àwọn bẹ́ẹ̀ mú ìmọ̀lẹ̀ ànábì omi ìmọ̀lẹ̀ ànábì وامتنعت منه ولو نمو فلما رأت ما وقع لأرواح للأرواح التي شربت منه إذا تواري انتصر سوى تيوان مو أو متو ممي mina sàádàtì ní oríire tó bá wọn àbàdíyà oríire gbére tó bá wọn wal irtikọ art asarmadiya àti ìmọ̀ dàgbàsókè tí ó máa lọ gbére tó bá wọn. nadimat àwọn náà wá kábàámọ̀ pé ee àwọn náà bá ti mú mi yìí o wàtọ́lá bá ti sàkóyà ni wọ́n ní ká fáwọn náà lómi mu fasukiya ti mina zọlam nabani omi tẹ́yìn ó mú sí mi ìmọ̀lẹ́ ànábìmọ̀ òkùnkùn lẹ́mu ẹ bá fún wọn lómi òkùnkùn mọ́. wàrí ìyá ọ̀bìnrinlá a ọlọ́run awáta jùlọ sọ́dọ̀ ọlọ́run bá kó omi ru omi báyìí o. wọ́n ní elekere ee ọjọ́ ti lọ àbí láàrin ìdádó sí ibà ọ̀rọ̀ yìí sì gbó yóò bá dé gbogbo bá ṣe mú mú bá ṣe bọ́lọ̀ ṣe dá nínú ń bá lọ o. ọ̀lẹ́ agbára lé òní ṣe kò ní ká eléyìí o yìí o this is nine thirty three. èmi rò pàgbára lẹ́yìn ọkà ẹ jẹ́ àdúró síbí <laughs> ṣe rí eléyìí díẹ̀ nú èèmọ̀ tí ń bẹ nù ìwé táwọn oníṣòfin kà ní èyàn ò ní karú ìwé yìí kọ́ bọ́ọ̀tà kọ́mọ̀sì kanakata ṣe rí ṣe rí gbogbo eléyìí ẹtí ọ̀nà sàn ọ̀fẹ́ jẹ́ kó yíwa yí pé gbogbo wa pátápátá látara ànábì láti jáde yányán láti inú mọ́lẹ̀ ànábì ni eléyìí náà ń pè ní alhaqiqatu muhammadiyya inda sofiya ṣùgbọ́n gbogbo eléyìí báyìí àwa là ń kà síta tóra wa ń segin ni àfi ń sàlàyé ń tọ́wà ń bẹ̀ ni wọn àná karú eléyìí fún yàn àfẹ́ntọ́ bá fẹ́ ṣe tẹ́lifíyà kéde ẹ̀jẹ̀ kọ́ wa kéde pé tẹ́lifíyà àkọ́kọ́ tó bá ṣe ìyẹn máa karú eléyìí fún ọ láíláí ò ní gbọ́ yé ẹ̀yìn ó ti bá súfí dé ìlànà kan tó ní agbára sẹ́wọ̀n pé súfí yàtọ̀ sí súfí tó wà lábàá bẹ́ẹ̀ tí wọn náà máa sọ pé súfí ni ọ ò sì mọrún ọ mọrún nǹkan báyìí pé yà súfí lèmi náà súfí tiẹ̀ ò tí ì jẹun sókè ni ò tí ì dẹ́kọ̀ wùsùl àwọn oníṣẹ́ máa ń dájà kan wọ́n lé ò tí ì wà sọ́là ò tí ì ní wùsùl àbí tó bá ní wùsùl tán gbogbo ń táwọn wí yìí lọ́ padà bà ò tí dáadáa pé báyìí nìyí so inshallah ta'ala aláì àsìkò wá sí in tó sì wà wá sí pọ̀ àsìkò sì kéré gan inshallah ta'ala àádùn síbi lálẹ́ yìí ibi la dúró sí ibi tá a dúró sí òun ni ibi ẹlẹ́ẹ̀kẹrin àmì tó ibi omi ẹlẹ́ẹ̀kẹrin lẹ́yìn tí àwọn akẹ́tọ̀ rí tí wọ́n ti rí in tó ṣẹlẹ̀ sáwọn tó mumi tẹ́ngbà táwọn náà wọ̀ ní mumi lákọ̀ọ́kọ́ nígbà tó wá in sáwọn tó mumi àwọn náà láwọn fẹ́ mumi ọwá fún ọ lómi èṣù mu omi òkùnkùn ó ṣeun ẹ tó ọwá kẹ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin yìí náà àmọ́ wa bá lọ kì í ṣe ẹlẹ́ẹ̀kẹrin nìkan lọ parí sí kò yẹ báyìí nìkan ẹ dákun ẹ wo adúrú gbogbo àròyé yìí látòkè délẹ̀ sàmà yìí pé ọ̀rọ̀ kúkúrú ni wàlá yìí ó kàn jọ bí eré ni kì í ṣeré ó kàn jọ bí ẹ̀rín ni kì í jẹ̀rín àwọn nǹkan yìí náà fi ń dalà káyà àwọn yàrá àwọn ìmọ̀ fílọ́sọ́fì ni kí ẹ ká máa Allah akbar so wàláì wọ́n níbi kí ẹ ká jòkó kí ẹ ká máa ru agbárí kó sì máa kí kíníkà sì máa bọ́ sílẹ̀ ló kó sì máa wí. ẹ wá máa ń tọ́ ba débẹ̀ mo ti tàlàyé kíníkà o ẹ má gbàgbé o káṣù ni o káṣù. àwọn oníṣúfì gbà pé ọ ò tí ì bá súfì débì kan ni ọ̀ ń ka kùráìn ló ń ka kínní tọ́ ọ bá bá kú súfì débì kan ọlọ́run bá lékelé ọmọ nù ọ ọlọ́run bá lékelé ọmọ fún ọlọ́rọ̀ dàrẹ́tì látọ̀dọ̀ rẹ̀ ìnáwó pè ní káṣíù so wọ́n mọ̀ sọ fún pé táwọn rí yìí kọ́ káṣíù ni ọlọ́run bá ló sí gàgà rẹ̀ fáwọn bẹ́ẹ̀ ẹ̀dàkùn bọ́lá ọba ọba sí gàgà rẹ̀ fún wọn tí ọba ni yóò nínú àwọn ọ̀nà táwọn oníṣẹ́ méjì máa ń mú ẹ̀rí ńgbà míì tó tún máa ń mú ọ̀rọ̀ ńgbà míì òun náà ni manam ojú àlá wọ́n lọ́wọ́ ọba àlejò bá sọ̀rọ̀ lórí àlá so alikushu ẹ walmanamat ká ní ọlọ́run sí gàgá fún wa ọlọ́run sí payá fún wa gàgá ń tọ́pamọ́ ọlọ́run sí fún wa àti pé à ń rí lójú oorun ìpìlẹ̀ ní lọ́dọ̀ wọn so ló fi jẹ́ pé wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tó tako làákàyè tẹ́ bá bí wọ́n lè wọ́n ní káṣíkù ni tọ́ba ní kí ló dé tí wò fi rí yóò ní torí owó ní wùsù owó tí wà sọ́la ni gbogbo eléyìí wọ́n fẹ́ dorí ẹ̀rú ni so ló fi jẹ́ pé ẹni tó sọ pé òun fẹ́ ní mọ̀báàpì ní tọ́lọ bá fa àfa rẹ̀ àfa wo ni Abu Yazid al-Bafori tọ́lọ bá kóhun fẹ́ ní mọ̀báàpì ní tọ́wá lóhun ti ń gbàwé ó tó tá kí yíyà òun kí òun gbàwé mọ́ tara rẹ̀ kọ́ gbá àdúgbò jíwèrè ọlọ wá akèrèǹgbè kankan ló gbé sọrùn ọwọ akó àgbọn síbẹ ọwọ akáwọn ọmọ kéèké sòdì àdìsàlàyé fún wa ọwọ alọ sọjà ọjà tó pọ̀ ọjà táwọn èèyàn pọ̀ sí <laughs> torí táwọn ará ilé yín táwọn tó sì tó sì kí táwọn tí lọ́wọ́ mẹ́ sí rè <laughs> ó ti fojú hàn ọlọ́run bó sa lọ wa wàláhì wàláhì eléyìí báyìí à ń sọ nítorí kójú àwọn èèyàn lè sí ni. nínú islam kò sí kọ̀kọ̀ ń bẹ̀ nàrẹ́bí sọlá sọ sọ pé òwò fi wálẹ̀ sórí ìmọ̀nà kan ẹ́ sòótọ́ yẹ pé ìmọ̀nà yìí mahajja tó wà bàyí bọ́ọ̀ ni ojú ọ̀nà tó clear tó funfun ni layluha kanahariha kò sí tó rújú kò sí kọ̀kọ̀ kò sí mọ̀ pamọ́ kò sí tí èèyàn kan máa fi ọmọ fi dúdú bò lójú nínú islam ọ̀sán islam àtòru rẹ̀ bákan náà ni islam ò ní kọ̀kọ̀ islam ò ní à ń pe ẹni kẹ́tẹ́kẹ́lẹ́ kódà ìkànnà àyímọ̀ wájú kó yà pé tó o bá ti rí èèyàn kan àwọn èèyàn kan tán bẹ̀rẹ̀ sí máa kójọ tó bá ń sọ̀rọ̀ kẹ́kẹ́lẹ́kẹ́ láàrin ara wọn lórí ẹ̀sìn kẹ́nìkan má gbọ́ kẹ́nìkan má kétí kẹta má gbọ́ kétí kẹrin márùn kẹrin kẹrin kẹrin karùn mẹ́fà kẹfà má gbọ́ mọ̀ wípé wọ́n lẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ pilẹ̀ wọ́n fẹ́ pilẹ̀ ànà nìyẹn. tó bá ti di pé àwa kan lágbàgbọ́ yẹ kínní yìí táwọn kan bá ti dé akọ̀ràdú asọ́kùn á ti ń jẹ̀rọ ànílè àwọn tí ò lè gbọ́ tí ò lè gbọ́ yé ti wà ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ànùnú secret court ó bẹ̀rẹ̀ nìyẹn secret court ó bẹ̀rẹ̀ nìyẹn òye báyìí nìyẹn kò sí yẹn ní Islam kò kọ́ lọ́ọ́ máa kó dáhùn wa kọ́ sọnù wọ́n ní wa kọ́ dáhùn wọn wa. àwọn ó òun náà ni a fi ń ṣe gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ṣe